اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك فالله tí àánú rẹ̀ tọ́lọ́wọ́n ọba jẹ́ kó wà nú àwọn tí ó ṣàánú lérílẹ̀ tọ́lọ́wọ́n ọba sì ṣèdẹ̀ra fún àánú yìí tó jẹ́ ti ẹ̀ṣà ìdẹ̀ra tó jẹ́ ẹ̀ṣà fún àwọn ẹni ẹ̀ṣà òun lè tà ń sọ ò kí ni ìdẹ̀ra ọlọ́run ọba kí sì láàánú ọlọ́run tó jẹ́ ti ẹ̀ṣà yìí fún àwọn ẹni ẹ̀ṣà òun náà ní Islam kìí ṣe gbogbo àwọn tí ń jẹ́ ẹ̀dá abara tá a mọ̀ sí ẹ̀dá mọ́nìyàn tá a fojú rí ká mọ̀ sọ tàwọn tá a fojú rí àwọn àlìjànú torí bẹ́ẹ̀ náà ní lọ́dọ̀ tiwọn náà kìí ṣe gbogbo wa ní mùsùlùmí o ẹni ọlọ́run bá kádàrá oríire má pé yóò jẹ́ mùsùlùmí òun náà ni ó jẹ́ mùsùlùmí òun kullun muyassarun lima khuliqa lah ọlọ́run ṣàánú wa o àpadà sí ibú àpadà sí ìgbà àtàìdá tó bá ṣètọ́n ọlọ́run má jẹ́ kó bá wa o ìsìláàmù yìí má jẹ́ kí nǹkan míì tayọ ìsìláàmù kó wù wá habib ilayna al-imana wa zayyanahu fi qulubina wa karih ilayna al-kufra wal-fisqa wal-isyan bi rahmatika ya arhamar rahimin wa ya akramal mukramin ọlọ́run gbin ìgbàgbọ́ rẹ̀ sí wa lẹ́mìí ṣe é lọ́ṣọ̀ọ́ nínú ọkàn wa jẹ́ kí kèfèrí àti ìmọ̀ yapa àṣẹ ọlọ́run jẹ́ kókó wa nírìíra ìrẹ́ lọ́ba alágbára mo jẹ́rìí pé ọlọ́run ọba yẹ ọ̀kan ṣoṣo ni kò pé méjì kò sì pé mẹ́ta mo sì jẹ́rìí pé òun ló rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wasallam sí gbogbo àgbáńlá ayé pátápátá ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run kò máa bá pẹ̀lú àwọn alára alẹ́ rẹ̀ tí wọ́n mọ́ àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lò gbà kó má dáwọ́dó lérí àwọn wọ̀nyí kó kárí gbogbo mùsùlùmí àgbáńlá ayé pátá tí ó yà wá náà lẹ́yìn. a sọ pé àwọn ará ilé ànábì tí wọ́n mọ́ ó lè ṣẹlòmíì lè mà ó sì lè yẹ lòmíì lẹ́nu pé ṣáárí nínú àwọn ará ilé ànábì tí wọn ò mọ̀ ní èyí nínú ẹbí ànábì wa Muhammad sallallahu alayhi wa bàbá bàbá ànábì là ń pè ní Abdul Muttalib abdulmutalibu yìí òun ló bí abdullah tí í ṣe bàbá anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun náà ló tún bí hamza tí í ṣàbúrò bàbá anabi òun náà ló bí abu talib òun ló bí àwọn míì bẹ́ẹ̀ òun náà ló bí abul uzza tí ṣe abu lahab gbogbo àwọn wọ̀nyí wọ́n jẹ́ ọmọ bàbá fún bàbá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. sallam nígbàtí bàbá ànábì jáde láyé ṣáájú bíbí ànábì nígbàtí wọ́n bí ànábì ẹni tí wọ́n ń tọ́ ànábì nígbàtí ò ní bàbá láyé mọ́ ó ní bàbá bàbá rẹ̀ tá ń pè ní Abdul Muttalib olólórí àwọn Kùrẹ́ṣì nígbà náà ọdún tí wọ́n bí ànábì là ń pè ní amòlèfil ọdún elérin kí nìdí tí wọ́n fi ń pè bẹ́ẹ̀ ọdún yìí làwọn ará Misra ọdún yìí ni àwọn ará Abyssinia kìí ṣe Misra Abyssinia tá ń pè ní Abasha Ethiopia lónìí àwọn kan láti bẹ̀ Abrahatu ni wọ́n gbèrò láti wá wó Káàbà ilé Ọlọ́run pé káwọn èèyàn má ṣe ájì níbẹ̀ mọ́ erin ni wọ́n wá gbé wá Abdulmutalib lélẹ́rí ń jọ náà olólórí ó kó àwọn Kùrẹ́ṣì gòkè lọ ó wá sọ fún àwọn tí wọ́n fẹ́ wó káàbà tí wọ́n kọ́ ránṣẹ́ pé àwọn fẹ́ wá wò ó ní anna òun tẹ̀wé abdulmutalib olúwa ràkúnmí tòun ni ó olùhún ni rakumi tòun wàlílì báyìtì rọ́bùn ilé tẹ̀wé náà lólúwa tiẹ̀ ìyá ní ì òun ni ó dáàbò bò ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ nígbà tó fún wa ní ìrò nínú alam taro kayfa fa'ala rabbuka bi ashabil fil ọlọ́run ọba ète àwọn tí láwọn òwò káàbà ń jọ náà gbogbo ìgbìyànjú wọn pàbó ló já sí tó bá já sí pàbó kì bá sàn wọ́n tún wá parẹ́ síbẹ̀ fa arsala alayhim tayran ababil tarmihim bi hijaratin min sijil ibi tí wọ́n á fẹ́ lò gangan ni fàjàáìlàhùn kàásfin makul gbogbo wọn wá dàbí àjẹkù kókó kò ní yẹ ọ̀pọ̀lọpọ̀ wa ń gbà tá a débi tí wọ́n gbé ń dẹran ṣùgbọ́n àwọn tí wọ́n bá súnmọ́ bí irú bòrùpa iṣẹ́ àwùga ó lè yé wọn díẹ̀ tó bá di àsìkò ẹ̀rùn ẹ̀rí tí àwọn màálù bá dà bóbi tá a rò pé kókó ti tutù wọ́n ó jẹ́ ẹ wá rí pé àwọn kókó òní jù rẹ́wúrẹ́wú ńlẹ̀ báyìí àjẹkù kókó bí wọ́n sì rí ń náà nù ní ọdún yẹn ni wọ́n bí ànábì yẹn lómi wọn sọ pé yìí sábàbù nùsùlù sùrọ́tù fìlì kì í ṣe pé ìjà tí wọ́n wá jà yẹn ni sábàbù nùsùlù ń kọ́ ló fa sísọ̀kalẹ̀ àyà mi ọlọ́run fún ànábì nírò tó ṣẹlẹ̀ nígbà tí ètí ìdáyé tí ètí ìdánábì ni. lẹ́yìn tí abutọ́ Abdul Muttalib tó wá tọ́jú ànábì tóun náà wá fẹ́ papòdà tó fẹ́ kú ó wá wo gbogbo àwọn ọmọ tó bí ó wá rí i pé ẹni tó láàánú jù nínú wọn ni Abu òun ló wá fa ànábì lé Abu Talib lọ́wọ́ gẹ́gẹ́ bí Hafiz Imaduddin bunu Kathir bó ṣe ṣàlàyé rẹ̀ nínú tírà rẹ̀ albidayatu wa nihaya tíra tá à ń pè albidaya wa nihaya tíra ìtàn ni ó sọ̀tàn ayé látòrí ádámọ̀ títí di ọdún tó ń wà láyé gbogbo àwọn muluk àwọn ọba gbogbo àwọn ìjòyè gbogbo àwọn ọlọ́lá ló sọ̀tàn wọn yóò mọ̀ mú àwọn èèyàn pàtàkì pàtàkì yóò mọ̀ sọ̀tàn wọn ìpìlẹ̀ ń parí ó fẹ́ kọjá bẹ́ẹ̀ àwọn àfáà islam gbìyànjú ẹ̀gàn ní ẹ̀ ṣùgbọ́n àní lọ síbi ọ̀rọ̀ wọn lónìí tá bá ń sọ àní lè ṣe tẹ̀síìrì torí tàn wọn láàmú sọ ní kọ̀ọ̀kan ìtàn sì tó ní ẹ̀ níbi àdúró ẹ̀tù bí a mọ̀ sọ lọ́la. ó wá fún àbútọ́lìb àbútọ́lìbù ni wọ́n ń tọ́jú ànábì lọ́ fi jẹ́ pé àwọn aráalé ànábì binisbati risala nípa ìjójìṣẹ́ ànábì ọ̀nà mẹ́ta ni wọ́n pín sí. Si àwọn ọkọ̀ àkọ́kọ́ àwọn tí wọ́n kọ tànábì wọn ò gbá wọn pè é nírọ́ lẹ́yìn rẹ̀ wọn ò tún kún lọ́wọ́ wọ́n já lógun ẹni tó jẹ́ aṣáájú ogun tiwọn òun náà ni Abu ìgbà tànábì pe àwọn kureishi, tó dúró sórí òkè. Okay pé tóun bá wí fún yín pé àwọn kan ń bọ̀ lẹ́yìn àwọn ọmọ ogun kan ń bọ̀ ikọ̀ ogun kan ń bọ̀ tó fẹ́ wá jà yín ó fẹ́ jà yín lógun ṣẹ́gbà ń gbọ́ wọn ní òpùrọ́ rí bó bá wí bẹ́ẹ̀ àwọn ó gbà ó ní tóun fẹ́ sọ fún yín náà ni pé ọlọ́run ti gbé òun dìde lójíṣẹ́ sí yín làbú abúlé rúzà nígbà táwọn náà sọ ọmọ ní ṣàǹgódè yìí ń bí rúzà yẹn òòṣà kan ni abúlé bàbá òòṣà òòṣà òòṣà ló wá náwọ́ sí pé taban lak ó ní parun fún ọ bó ṣe náwọ́ yẹn tó ní kí parun bá nàbì tó ṣẹ́bi lá tó bú ànàbì tó ṣe pè fànàbì ọlọ́ni tabat yada abi lahab kìí sọwọ́ kan tó na yada abi lahab yàdá ni hmm? ọwọ́ àbúlà ààbò méjèèjì hatful non lè ìdọ́fà apanóònù yẹn rẹ nítorí pé ó jẹ́ possessive ó ní apostrophe tiwa nígbà táwa náà ní olus book àwa fi apostrophe sí táà ní pé olus ní orúkọ ẹnìkan á fi mọ̀ pé òkè ìwé olú ló túmọ̀ sí wọ́n wá jánú ní ń dànù kì bá jẹ́ yàdá ní ṣótíyé wọ́n ní yàdá abilahab ẹ̀rí ẹ̀ náà ní abi yẹn mẹjìrúurù ní lèlè ìdọ́fà kí làlámọ̀ járí rẹ̀ yáò yẹn ni lè anà ú mínà lè àsìmá ilẹ̀ khamsa torí pé àbú ni yóò dàbí kí ni mo fẹ́ fàyọ́ ń bẹ́ ọlọ́run ní ọwọ́ méjèèjì abúláhàb yẹn ìgbà yẹn ló wá di abúláhàb ló di bàbá náà ló rẹ̀ bá kò ní abúlé ó sà náà fi ń pè ní bàbá náà ọwọ́ rẹ̀ méjèèjì yẹn parun wàtábà òun fún rẹ̀ ìparun bá ma abúná àlèhùnmá lòhùn wà má kásábà gbogbo dúkìá rẹ̀ àti tó kójọ láyé kò ní là níbi ìparun náà òun nìkan kọ́ ni ó wàá sórí ibú náà wà múra àtúhù hàmà látàlà àtàb ìyàwó rẹ̀ náà ti dolórí ibú fíjì dìá habelomi masad tó bá dòjú àlìkíyàmà okùn tá hun látara ọ̀wá ọ̀pẹ láti wọ̀wọ̀ náà náà ìgbà táwọn bí sọ̀rọ̀ yẹn inú bí ìyàwó ẹ̀ ìyẹ ìyàwó ta ni ìyàwó abúlá wá ń wá kí níjọ́ náà abúbákiri abúbákiri ń wí fún ànábì wípé arábìnrin bọ̀ tó ṣe ń sùtà ànábì ní kò kiri kò sí rí sọ fún abúbákiri pé ó tọ́lọ̀ ń kúránì وَإِذَا قَرَأْتَ qara'ta جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا bayna بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا bil akhirati hijaban mastura tó bá ti ń ka Qur'an a ó fi gàgá kan sáàrin wọn àtàwọn tí ò nígbàgbọ́ ní ọjọ́ ọ̀gbìndé alkiyama ṣùgbọ́n gàgá yẹn mastura adá àfipamọ́ àwọn ò ní rí gàgá yẹn gàgá yẹn ni ó wàá di ojú tiwọn tí wọn ò fi ní rí wọ ló fi jẹ́ pé mùsùlùmí téèyàn bá gbọ́ Ọlọ́run gbọ́ téèyàn bá rí pé wọ́n fẹ́ ṣèyàn ń sùtà àwọn tí ò nígbàgbọ́ nínú ọjọ́ gbèǹde àwọn kèfèrí èyàn ó ka àyà yẹn wàyídà kọ̀rọ̀ tàlí Qur'an ja'alna baynaka wa bayna ladina la yu'minuna bil akhirah hijaba mastura kódà àwọn tó lè máa béèrè ara rẹ lọ́wọ́ ara rẹ wọn ò ní ríyàn wọn ò déwájú èèyàn wọn ò máa dààmú dààbò ní tí ó yẹ lọ. èyí wọn ò ní ìdí pé èèyàn sì ń lọ oúnjẹ kìíní kan àfẹ́rí kásẹ̀ kan ó pè yóò sì ṣiṣẹ́ tẹ́lẹ̀ lómi ní ó ní táàbì kún àníbi nǹkan kan kún ju nǹkan ẹyọ kan lọ kí ni nǹkan náà ó ní ìmọ̀ọ́nà sọ̀ọ́dìkùn á ní ìmọ̀ọ́nà sọ̀ọ́dìkùn ìgbàgbọ́ òdodo kámìlà ń tó pé tànàbí níjọ́ náà abákùnrin ni kò rí ọ kò lè rí òun abúlá bóun ṣe dolórí ibú amahadida kọ́lọ́mbà ní kẹ́ mo gbọ́rọ̀ kan lẹ́nu ẹ̀ àmọ́ kì í ṣe pé mo jókòó tì o tó rẹ̀ lórí oh stars mo ti dé South Africa fún àtàmẹ́dídà sọ̀rọ̀ rárá o fídíò rẹ̀ mo wò ó kí lọ́rọ̀ tó sọ ó ní nínú àmì tá a fi mọ̀ pé òdodo lọ́rọ̀ ọlọ́run anabi èso kùrọ̀ òní sọ́rọ̀tù yẹn tábàtìyàdà àbí láhàbì sọ́rọ̀tù masad ó ní wọ́n tún pè sọ́rọ̀tù láhàbì torí pé àwọn ànábì sọ fún àbúlá àbúkú ẹni ìparun ní ọmọ náà ní ọ ìyàwó rẹ̀ ọmọ náà ni ó ní ṣe bí àbúlá àbúrò bá kàn gba islam tó ní ashadu alla ilaha illallah wàdà aláṣẹ̀rí kálà wà ṣáàdà tí ẹ bá ṣe bẹ́ẹ̀ sí ọ̀dọ́ máa lìjọ́ náà dì dàgbé islam tẹ́ jáde láyé ìyẹn ní fi ń yé wa pípé ń tànà bí sọ e. ọlọ́run ní nínú bá kọ́rọ̀ kọ́ ọlọ́run ní ẹ́ẹ̀rí wípé àwọn tí ó le koko mọ́ mùsùlùmí jù nínú àwọn alùkìtàbù ní لتجدن أشد الناس عداوة للذين آمنوا الذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون àwọn ẹlẹ́bọ ni ó burú jù mọ́ mùsùlùmí ọ̀rọ̀ wọn ò ní fẹ́ rí mùsùlùmí bí mùsùlùmí bá lo jàlábíà àwọn eléégún mùsùlùmí ò ní wọ́n fẹ́ náà àwọn ni wọ́n fẹ́ dá láàmú ọlọ́run sọ̀rọ̀ àwọn yẹ̀húdí kèéta wọn sí mùsùlùmí yóò lè pọ̀ abúlá kíní tó ń sọ náà mẹ́dídá oníṣègbè yẹ kí wọ́n change kankan dọ̀rẹ́ wa kí wọ́n mọ̀ bá wa jà ní Palestine mọ́ ní àti dọ̀rẹ́ àti di state kan ó ní wọ́n á kàn púrúfù kùrán rọ́ǹgì ni ó ní wọn ò ní ṣe bẹ́ẹ̀ torí pé òdodo lọ̀rọ̀ ọlọ́run ọlọ́run á níṣẹ́ wá ráwọn christian nínú wọn àwọn ìyẹn wọ́n ó sùn máa wà mùsùlùmí ìdí fi rí trump ní saudi nìyẹn wọ́n máa sign pact pé àwọn ni ó sùn mọ́ wa jù nínú àwọn ẹlẹ́bọ àti yẹ̀wúdí christian ó sùn mọ́ muslim jù wọn lọ kìrẹ́lẹ̀ mi ò béèrè pé wọ́n sáré kí ni trump wá kùrán ní àwọn ni ó sùn mọ́ wa ju àwọn yẹn lọ ọlọ́run sì tún sọ̀dí tó fi rí bẹ́ẹ̀ ó lẹ̀ gbé bẹ́ẹ̀ kọ́ la fẹ́ wò ìmọ̀ bóyá gbọ́ kínní yé dáadáa ṣùgbọ́n ẹ̀ ní ráwọn ẹlẹ́bọ ẹ ti ráwọn nígbà USSR tí wọ́n fi ń bẹ communist state Union of Soviet Socialist Republic kí ni àbáṣepọ̀ wọn pẹ̀lú Islam ní Bolshevik Revolution 1917 tí àwọn Stalin o lè lọ browse ẹ̀ tí o bá o kàn bó ṣe mo mọ̀ pé yóò pọ̀ net àmẹ́mi kánú ìwé ní net tí ìgbé wọ́n kọ rẹ́kọ̀dì iye mọ́ṣáláṣí tí wọ́n wó iye àwọn àbá tí wọ́n pa ní ìlú Imam Bukhari gbogbo mọ́ṣáláṣí ibẹ̀ wọ́n wó kódà kí wọ́n ti sọ́ ń bírí mọ́ṣáláṣí ẹyọ kan ni wọ́n fi ilẹ̀ ń bẹ̀ kí ni wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń gbá basketball lónú ẹ̀ ní Bukhara tó jẹ́ ìlú Imam Bukhari gangan nígbà tí àwọn communist tí wọ́n ń pè ní ṣùyùíyà ìṣtìrọ̀kíyà àwọn ṣùyùíyùn àwọn ni communist ọ̀nà ọrọ̀ ajé wọn ni wọ́n ń pè ní kíni socialism òun ni ṣùyùíyà ìṣtìrọ̀kíyà àwọn democracy àwọn ló ní capitalism àwọn yẹn ni rosmaliya mo rò pé democratia rosmaliya tí wọ́n nù ní lẹ́yìn tí wọ́n pa àwọn àbá àti wọ́n tún lọ sùkú tọ́mọ kan bá ka kùránì wọ́n wà gbé lọ wọ́n wà mú lọ lé wọn gbogbo òbí rẹ̀ ni wọ́n pa kùránì tún kù ń bí àkọọ́lẹ̀ fi hàn pé àwọn àfà wa lọ ń gbẹ́ ògiri lé wọn wọ́n ń kó kùránì bẹ́ẹ̀ wọ́n wá ń rẹ̀ pa pé gbà àwọn mìíràn míì bá dé tílé ìbá dá làpàtó wọn ó rí pé nǹkan kan bẹ́ẹ̀ ń bí tí ń jẹ́ kùránì kí ló dé tí wọ́n fi lé bẹ́ẹ̀ torí pé ọlọ́run sọ pé àwọn ẹlẹ́bọ àwọn tí ò gbọ́ ọlọ́run gbọ́ ní ó le koko mọ́ mùsùlùmí ju àwọn yòókù sọ̀rọ̀ ọlọ́run òdodo ni tó ikọ̀ kan nìyẹn àwọn tí ò gba tànábì nínú ẹbí ẹ̀ àwọn ikọ̀ kejì wọn ò gba iṣẹ́ tànábì mú wá wọn ò gba nábì lójíṣẹ́ ṣùgbọ́n wọn ò gbógun tànábì wọ́n sì kún ànábì lọ́wọ́ ẹni tó já ṣáájú àwọn ẹni àbútọ́ọ̀lì kódà nígbà tí wọ́n dẹ́yẹ sáwọn mùsùlùmí fún bí ọdún méjì tí wọn ò tajà fún wọn tí wọn ò sì ra ọjà lọ́wọ́ wọn àwọn ará mẹ́ta àbútọ́ọ̀lìbù gan tún lọ dúró tàwọn mùsùlùmí nínú ọ̀gbun tí wọ́n wà ó bá wọn jìyà yẹn náà ìgbà náà ló kú áàmù yẹn náà pè ní áàmùlẹ̀ húsnì ọdún ìbànújẹ́ fànàbì kọ̀díjá kú àbútọ́ọ̀lìbù tó kú ṣùgbọ́n àbútọ́ọ̀lìbù yẹn ọmọ náà yóò wọ̀ náà o ṣùgbọ́n ànábì ní òun ó sì pẹ́ rẹ̀ níjọ́ gbéde àlìkíyàmọ̀ ṣùgbọ́n kìí ṣe kó wà lè jẹ́nà ìyà rẹ̀ ó fi fúyẹ́ òní inú àwọn ìyà rẹ̀ ó kéré jù nínú náà ànábì sì ṣàlàyé bí ó ṣe rí bíi pé èèyàn wọ bàtà sálúbàtà sípàsì iná ṣùgbọ́n ọpọlọ rẹ̀ ó máa sọ kọ̀tọ̀kọ̀tọ̀ lókè yóò wá rò pé òun ìyà òun pọ̀ jù nínú náà òun sì ìyà rẹ̀ fúyẹ́ jù nínú náà torí pókún ànábì lọ́wọ́ àwọn tá a bá ka kùlásọ́tù nórùlì yẹ̀kín lè ké tí àkàngan ni nórùlì yẹ̀kín ṣùgbọ́n bá a ṣe kùlásọ́ rẹ̀ tí wọ́n pè ní abridge ó dàbí Oliver Twist ìwé kan tó tóbi ni tí Charles Dickens kọ ṣùgbọ́n abridge ẹ̀ èyí tí wọ́n kọ lérèfé òun là máa sábà kà ẹ rí i pé wọ́n ṣàlàyé ń bẹ̀ nínú tírà yẹn wípé wọ́n wá bá àbú tọ́lì wípé tó bá jẹ́ ọmọ ní wù ọ́ tọ́ wọ́n mọ ọmọ mi wá pé gba ọmọ jẹ́ ọmọ ìṣọmọ fún ọ kó mọ̀ pé ránṣẹ́ fún wa lọ́mọ yìí tí ń jà náà bí ká lọ pa àbútọ́líbù gbà o tí miss dan ti ń fi ẹsẹ̀ ọ̀rọ̀ Abdul mutali tó jẹ́ bàbá rẹ̀ pé òun ló láàánú ànábì jù ó lè falẹ̀ lọ́wọ́ àwọn ikọ̀ kẹta àwọn yẹn wọ́n gba tànábì wọ́n sì kún ànábì lọ́wọ́ àwọn yẹn ni Hamza tí wọ́n pa lógun Uhud nínú wọn ni Jaafar ẹbí ànábì ni sallallahu alayhi wa sallam nínú wọn ni Ali ṣùgbọ́n òun náà gbónú kíni Abi Talib nínú wọn ni Sofiya bintu abdulmutalibu náà obìnrin lòun òun náà gba islam àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn yẹn làá máa ń sọ tábà ní Allahumma salli ala muhammad wa ala ali muhammad hẹ́n àwọn yẹn ni àwọn tí wọ́n gba islam pẹ̀lú ànábì máa àsùwájì í pẹ̀lú àwọn ìyàwó ànábì ọ̀rọ̀ mìínú ni torí náà tábà ní àti àwọn aré alẹ́ ànábì tí wọ́n mọ́ àwọn yẹn lágbà lérò ọlọ́run sì lóun fọ̀ wọ́n mọ́ nínú suratul ahzab sura quran orí kẹtàlélọ́gbọ̀n sura thirty three ọlọ́run ọba ń mú àwọn òfin wá fún àwọn ìyàwó ànábì wàkọ́rùnà fi buyú ti kúnnà wà látàbàrú jìnà kàtàbàrú jíjà ilé wàkọ́rùnà fi buyú ti kúnnà. ولا تبرجن تبرج الجاهلية الأولى ọlọ́lẹ́yìn obìnrin ànábì ẹgbẹ́lẹ́jókòó ẹ má máa jáde níjáde àwọn aláìmọ̀kan tàtijọ́ àwọn jàhìlíyà ẹ má jáde níjáde àwọn aláìmọ̀kan ẹgbẹ́lẹ́jókòó bẹ́ẹ̀ bá fẹ́ jáde ẹ lo jìlìbáàbù náà. ìyẹn nìkan kọ́ wà ákímnà sọ̀lá ẹ máa gbérun dúró àwọn ìyàwó ànábì lọ́lọ́run bá wí bẹ̀ wò wà àti ìnà zaka ẹ sì máa yọ zaka. wà àti'na Allaha wa rasulahu. wà àti'na Allaha wa rasulahu kẹ́ẹ̀sì ọlọ́run àti tòjíṣẹ́ ẹwà àwọn tọ́lọ̀ ń bá wí ń bí àwọn ìyàwó ànábì bó wá lẹ́yìn ìyàwó tiwa a jẹ́ pé mímbáàbì àwòlá ẹ̀yin gan-an lọ̀rọ̀ ń bá wíjú àwọn lọ torí pé àwọn dáa jù ẹ̀yin lọ kùránì ti ṣàlàyé fọlọ́n ti yọ́nú sáwọn asábìkúnnẹ́lẹ̀ awwalun minal muhajirina wal ansar suratu tauba àyà ọgọ́rùn-ún súra kẹsàn-án àyà ọgọ́rùn-ún súra náà àyà hundred wàlẹ̀dínà tẹ́mà ń bi ìsàn radiyallahu anhum wa radu anhu náà ti ń tajiri ní tààtì al-anhar khalidina fiha ọlọ́run bá sọ bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn tí wọ́n gba wájú nínú àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn tí wọ́n lè ṣàtìpó nílùú Madina láti Mọ́kà nítorí ẹ̀sìn àwọn tí wọ́n kò Mọ́kà ìlú wọn ni o wọ́n fi nítorí ẹ̀sìn wọ́n lọ Madina àtàwọn tí wọ́n gbà wọ́n lálejò àwọn ansor àti gbogbo ẹni tó bá rin ojú ọ̀nà wọn tí ń tọpasẹ̀ wọn radiyallahu anhum ọlọ́run lòun ti yọ́nú sí gbogbo wọn àyà tó kán àwọn ṣí àléegun ènìyàn ọlọ́run òun ti ṣe kíni òun ti yọ́nú sí wọn torí náà àwọn ìyàwó ànẹ́bì wọ́n sì wà nù wọn ọlọ́run tí wọ́n ń fún wọn lófin nílùú Mẹ̀dínà ó fi hàn pé àwa tá ìṣe ìyàwó ànẹ́bì tá a jẹ́ ìyàwó àwọn mùmí ní ní bábí àwòlá ọ̀rọ̀ nǹkan bá wa wíjú àwọn lọ ọlọ́run fi torí pé wọ́n jó lórí ọlọ́run wá ń bá wọn wí a jẹ́ pé tábà fẹ́ sọ ní yorùbá wọn ò ní àràbà túnra mú odò ń gbá rèrè nígbà tọ́lọ́ lè máa báwọn ìyàwó ànábì tí ń dojú ọ̀rọ̀ ọkọ wọn kí ni wọ́n a jẹ́ pé wọ́n gan ni wọ́n bá wé jù ó làwọn àfáà ti sọ yìí pé alẹ́ ìbọ̀rọ̀ bíi òmùmù lábzì lábẹ̀ khususi sábàbí ṣùgbọ́n ọ̀rọ̀ mìíràn ni ẹja kò mẹ́ ọlọ́wà ní tẹ̀síwájú. ìnáwó yuridu Allahu yudhhiba ankum ọlọ́run ní ìdí tó ń fi sọ bẹ́ẹ̀ ìnáwó yuridu Allah ọlọ́run ọba ń fẹ́ àyìn yudhhiba ankum ar-rijsa àbí láti fọyín mọ́ láti mú gbogbo ohun tí ń jẹ́ ẹ̀gbin kúrò fún yín pátápátá ahìlẹ̀ lè bẹ́ẹ̀ tẹ̀yìn ara alẹ́ ànábì wáyútọ́. kó ń sì fọ̀ yín mọ́ tàtọ̀ yín rọ́ kànga kó ń sì fọ̀ yín mọ́ tàtọ̀ yín rọ́ báláwú tẹ́ funfun tí ò ní sí ìdọ̀tí lára yín. torí náà àwọn ará ànábì tí wọ́n mọ́ nìyẹn ìkẹ́ àtọ́lọ́ra ń kó máa bá wọn ọlọ́run kó wá ṣe wá lẹ́ni tí ó lè rin ojú ọ̀nà wọn àwọn tí wọ́n fi lélẹ̀ ọlọ́run sì sọ nípa àwọn tó tẹ̀lé wọn walladhina ja'u min ba'dihim yaqulun. walladhina ja'u min ba'dihim yaquluna rabbana yaquluna lana wa li ikhwanina alladhina sabaquna bil ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يعني سورة الحشر سورة الحشر الله ọlọ́run sọ ń bẹ́ẹ̀ wàlẹ̀dínà já níbi tọ́rọ̀ ń ti bẹ̀rẹ̀ gan ni pé asábìkú náà awalún níbi tó ti bẹ̀rẹ̀ gan gan ni wípé wàlẹ̀dínà tábàwá udarọ̀ wàlẹ̀ ìmánu min qabli yuhibbuna man hajara ilayhim gbàtọ́ lọ́wọ́ ń sọ ọ́ lọ ọlọ́wọ́ ni àwọn tí wọ́n tẹ̀lé wọn àwọn sálàf àwọn ẹni rẹ̀ wọ̀nyí yakulun in táwọn máa sọ ni pé rọ́bànà àdúrà ni wọ́n máa ṣe rọ́bànà olúwa wa ìgùnfèrùlánà ṣàforíjìn ẹ̀ṣẹ̀ fún wa wal ikhwanina àti àwọn ọmọ ìyá wa aladina àwọn tó ṣe wípé sabakuna bìlì iman wọ́n ti ṣáájú wa nínú gbàgbọ́ ipasẹ̀ tiwọn làwa ń tọ̀ orípa tí wọ́n fi lélẹ̀ òun làwa ń tọ̀ ojú pọ̀nà ọ̀nà tí wọ́n là kalẹ̀ náà là ń rìn àgbò a lójú ọ̀nà náà wala taj'al fi kulubina ghillan lilladina amanu ọlọ́run má jẹ́ káwa ní inú ni bí ni sáwọn onígbàgbọ́ òdodo ṣé mọ̀ pé àwọn tí wọ́n ti kọjá lọ́nu ẹni rẹ bàbá ń sọ̀tàn wọn ẹlòmíì wà á máa bínú ká ó ṣe á jẹ́ pé gbogbo gbà ẹ̀yìn Abubakar Umar Usman ṣèbí èèyàn ni wọ́n kíní kí wọ́n tiẹ̀ ti pọ́n wọn jù ọlọ́run má jẹ́ àwọ̀ ó sọ bẹ́ẹ̀ ní ti wá o tá a bá ń sọ̀rọ̀ àwọn ẹni rẹ tó ti lọ tá a ń ṣàlàyé wọn ọlọ́run má jẹ́ káwa ó wà nínú àwọn tí ó ní inú níbi ní sí wọn jẹ́ kọ́kàn wa ó mọ́ sí wọn jẹ́ kọ́kàn wa ó mọ́ sí wọn o èyí tí wọ́n sọ fún wa nìyẹn bọ́lọ̀ ń ṣe ìròyìn wọn ni ọlọ́run kó ṣe àwa náà bẹ́ẹ̀ o asaro àwọn salaf kò ní kọ́lọ̀ ìyá máa tọ̀ èyí ò ní dúró bẹ́ẹ̀ àwa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run lẹ́yìn sísádi ọlọ́run kò lọ́dọ̀ àṣẹ ìtọ́nù ẹni ẹ̀kọ́ ẹni ègbé ọlọ́run má jẹ́ ó ráyè láàrin wa bisimilayi awọ́dùbílá ìsàmìlá alim mina ṣeitọ́ni rọ̀jìn bisimilayi rahmani rahim aya tí a ń bá lọ lánàá òun náà ni aya suratul A'raf aya sura sura 7 aya 54. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين واصل ادعوا ربكم تضرعا وخفيه إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها ودعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين نعم الحمد لله لانا nígbàtí à ń ṣàlàyé ọlọ́run ní inna rabbakumullah dájúdájú ẹ̀yin mùmíní olúwa yín rabbukum olúwa yín òní Allah ọlọ́run wá ní ẹni tó ṣe pé khalaqa samawati wal ard òun ló dá sánmà àti ilẹ̀ fi sittati ayyami ní àwọn ọjọ́ mẹ́fà fún mastawa àìlẹ̀lẹ̀ arsh lẹ́yìn náà ó tẹ́pẹ̀tẹ́pẹ̀ rẹ̀ sí orí arsh yabushi layla naharo yatlubuhu asisa. subhanahu wa ta'ala ọlọ́run ṣàlàyé fún wa nípa arsh àti ṣàlàyé ẹ̀ nínú iṣẹ́ tọ́lọ̀ wá ṣe ni pé ọlọ́run ní yakushi layla nahara ọlọ́run ló ń fi òru bo ọ̀sán yatlubuhu athisa yàní wa kullu minhuma yatlubu li akhar tọ́lábán hasisan ay sari'an la yata'akhkhar anhu bal idha dhahaba ada jaa ada wa aksuhu ìtumọ̀ rẹ̀ ni pé kò ní sí àlàfo láàrin ọ̀sán àtòru bóòrù bá ti ń lọ náà ni mọ́lẹ̀ òdì bí mọ́lẹ̀ bá ti ń lọ náà lọ́sàn òdì ní òru òdì lọ́lọ́run fi búra pẹ̀lú òru ọlọ́run ní wà láìlì ìdá asas wọ́n ní asa láìlì nínú túmọ̀ rẹ̀ náà ni pé òrúurú pẹ̀lẹ̀ pé túmọ̀ kejì náà wà ṣùgbọ́n ìta fẹ́ lò níbẹ̀ nìyẹn asa asa òrúurú ọlọ́run ló ń búra wà láìlì pẹ̀lú òru ìdá asas nígbà tí ó bá òkùnkùn rẹ̀ bá kùn wà sóbàáhìn òun tún búra pẹ̀lú òórọ̀ ida tanafas tanafas nígbà tí kíni nígbà tí ilẹ̀ bá mọ́ tí mọ́lẹ̀ rẹ̀ tún yọ ọlọ́run ló ń búra pẹ̀lú méjèèjì ọlọ́wà ni wọ́n ṣe máa tẹ̀léra wọn ní yára yẹn ni wọn ò ní gba wájú ara wọn kálukú yóò máa lọ lọ́nà tiẹ̀ gẹ́gẹ́ bí ntọ́lọ̀ wọn bá sọ nínú súrọ́tù wo ni súrọ́tù yáàsín táǹpẹ̀ ní yáàsín ọlọ́run ní wa ayatun lahumul laylu naslakhu minhu nahara. وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس واصل لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون أي لهم ọlọ́ni wà áyàtùn láhùn wà áyàtùn láhùn àti pé ó jẹ́ àmì fún wọn alẹ́ ìlú òru násìláhù mini onàárọ̀ èyí tó ṣe pé à ń fa ọ̀sán jáde nínú ẹ̀ nínú òru fàídà hùn mùsùlùmùn òru náà tó bá ru gbogbo èèyàn hum gbogbo àwọn èèyàn muslimun inú òkùnkùn láwà ọlọ́run ní kò ti tún tán wà ṣámúsù àti oòrùn tájírí tó ń lọ tó ń rìn limustakorin láà lọ sí ààyè rẹ̀ anábì sallallahu alaihi wasallam sọ pé oòrùn tó bá lọ yóò forí balẹ̀ lábẹ́ arsh yóò tún padà yóò máa lọ ìyẹn ló nínú àkídà tiwa àwa mùmíní àkídà àlìsúnà ni pé o oh, the sun is not stationary the sun is moving oòrùn ò dúró sójú kan ń rìn oòrùn kò dúró lójú kan àwa tá a ṣe sáyẹ́ǹsì kúẹ́kúẹ́ a mọ̀ wípé a ah, ní tí wọ́n kọ́ wa ni pé the sun is stationary but the earth is rotating or revolving méjèèjì rotation and revolution ayé ń yí òrùn po òun fúnra rẹ̀ tó wá ń dá yí ìdí ọkọ̀ wa nu sáyẹ́nsì nù wọ́n lóòrùn dúró ìyẹn sáyẹ́nsì kúẹ́kúẹ́ sáyẹ́nsì gidi já mọ̀ pé òòrùn gan fúnra rẹ̀ náà rìn ṣùgbọ́n béèyàn bá wà láyé rírìn wọn síra wọn yóò dàbí ó dàbí lálẹ́ tí kùrukùru bá rìn tó bá kọjá lóṣù òṣùpá yóò dàbí kóṣùpá yẹn sáré fírìrì tàbáwọn àràwọ̀ ń sáré lọ ṣùgbọ́n kùrukùru ní kọjá bí ò bá sí kùrukùru ìyẹn ni cloud àtòrí wọn ti hàn dúró àwọn náà ra wọn náà ò dúró gbogbo nǹkan tọ́lọ́run dá ní rìn ọlọ́run sọ pé wọ́n dúró ọlọ́wọ́ ní òòrùn yẹn ń lọ sáàyẹ dálíkà takdiru lè azizi lè alim ọlọ́run ní ètò ń sọ yẹn dálíkà ó ní takdiru lè azizi lè alim èbùbù tọ́lọ́run ni bọ́lọ̀ ń ṣe kádàrá tí ó máa lọ́nu ètò tọ́lọ̀ ń ṣe fún nìyẹn ọlọ́run wo ni alaziz ọba olùborí alalim ọba onímímọ̀ nítọ́lọ̀ ń bá bẹ́ẹ̀ ṣe òun ní ó borí nǹkan yẹn ò ní borí ọlọ́run ẹni tí ó sì fẹ́ bẹ́ẹ̀ ò ní borí ọlọ́run alaziz tààtúmọ̀ tún sálágbára wàlkọ́mọ́rọ̀ ọlọ́run ní kèésò òun nìkan bẹ́ẹ̀ náà ni òṣùpá kọ̀dàrú náà hù ìdí tó fi gbapá tí àánú ni sẹ́mi pé ó ní wà ṣàmùsù òun gba dómà ṣùgbọ́n bí wọ́n adé ní wà lè kọ́ mọ́rọ̀ kí ló dé tí òun fi gba fatia torí pé ó ní kọ̀ dàrú náà hù àtúnṣètò tiẹ̀ bẹ́ẹ̀ àpè bùbú ẹ̀ mọ̀nẹ́zílà àwọn ibùsọ̀ yóò máa rìn láti ibùsọ̀ kan sí ibùsọ̀ kan yóò máa yọ tí wọ́n ń pè ní rising point a tún ti pè bùbú ẹ̀ bẹ́ẹ̀ ni ó máa lọ hàtà àádàkàlẹ̀ òrìjúnì kọ̀dín títí tí ó fi lọ tẹ̀ bí ọ̀wá gbígbẹ sáà pé kíní ọwọ́ ọ̀pẹ yẹn tó bá gbẹ yóò tẹ̀ tóṣù bá fẹ́ parí kíní ó ṣe yóò tẹ̀ tó bá lé yóò tẹ̀ tó bá tún wá yá yóò mọ títí tí ó fi wá gúngbá tí ó fi wá ṣe kíni tí wọ́n ní ó fúlù yóò kún ìyẹn lóṣù pa ọjọ́ kẹrìnlá ṣùgbọ́n tó bá ṣe ẹ̀yọ ọlọ́run bí ó ṣe tẹ̀lé ẹ̀ ọlọ́wọ́ ni ẹ wá gbọ́ la ṣàmùsù yambagi ilá àǹtúndìrí kọmọrù kò ní ṣeé ṣe fún oṣù oòrùn àǹtúndìrí kọmọrù kó lé oṣù pábá tàbí kó gba wájú ẹ̀ wà láàlẹ́ ìlú bẹ́ẹ̀ sì ni òru sábíkù nahar kò ní gba wájú ọ̀sán ìyẹn ni pé wọ́n máa tẹ̀léra wọn ni wàkúlùn kálukú wọn fi falakin yasbahun àlàyé falaki yẹn mo fẹ́ ṣe díẹ̀ níjọ́sí tó mú mi lọ sínú ọ̀rọ̀ geography àwọn nǹkan tí ń bẹ ń sánmà falak torí báwọn kan sọ pé falaki iṣẹ́ ẹ̀tàwọn àwọn làwọn ń wòràwọ̀ wọ́n ní kéèyàn wá wòràwọ̀ àwọn yẹn ṣe falaki yún àwọn yẹn ni munajimun ní tí wọ́n ń ṣe yẹn ní tenjim àwọn yẹn ni astrologist ṣùgbọ́n àwọn falakiyun àwọn ni astronomist àwọn tí wọ́n ń wo sánmà tí wọ́n ń wo oòrùn òṣùpá bí ṣe lọ bí ṣe ń bọ̀ àti kúrúkúrú tí wọ́n fi ń ṣàlàyé pé bóyá òjò lè rọ̀ atẹ́gùn lè fẹ́ báyìí òjò lè ṣú bóyá lè àwọn ìyẹn ni wọ́n ń pè ní astronomist ìyẹn halal nínú ṣẹ̀ríà àwọn ni falakiyun ṣùgbọ́n àwọn munajimun àwọn yẹn ló ń ṣe tẹ̀njìm àwọn yẹn ni àwòràwọ̀ kí ni wọ́n ń pè ní ràwọ̀ èyí tẹ̀ máa ń wò yẹn tí wọ́n ń pè ní star nínú pépà àbí lórí horoscope àwọn bíi Pisces Leo Cancer mo rò pé a mọ̀ wọ́n bẹ́ẹ̀ Libra Sagittarius gbogbo ẹ̀ náà ló ní kéwù tiẹ̀ asad òní Leo asad òní Leo mo rò pé ti yé báyẹn jadi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá saraton oní kánsà méjèèjì láyẹn náà ló wà nù ké o ẹni tó bá lọ kọ́ àwọn saraton yẹn yóò mọ wá wóra wọ̀ yóò ní kéèyàn mọ owó èèyàn wa tàbí kò yóò béèrè àwọn tọlọ́wọ́ àwọn oníkáfù nìyẹn tá à ń pè ní palmistry àwọn tó bá wòrà date of birth ọjọ́ bí èèyàn ni wọ́n béèrè pé date wo ni wọ́n bí ẹ tí wọ́n bá ti wá béèrè ọjọ́ bí èèyàn yẹn wọ́n wàá wo àwọn ìràwọ̀ méjìlá yẹn èwo ló bá mu níbẹ̀ tí wọ́n bá ti wá rè tó bá mu ni wọ́n wà á lọ́ọ́ wò pé níbo ló wà lọ́wọ́ ni wọ́n fi mọ̀ bóyá búrú jí ẹ jáde àbí ò jáde ni wọ́n fi mọ̀ tẹ̀ ni wọ́n àfi mọ̀ ṣàlàyé ìgbésí ayé fún yàn haram níyàn ẹni tó bá sì gbàgbọ́ kèfèrí ni. mo rò pé a ti sọ lánàá anábì ní imán ata àrọ́ ọ̀fàn ọ̀kà iná wasọ́dakọ̀ bímọ kọ́ọ̀lá fàkọ̀dí káfàrọ̀ bímọ ounzila ala muhammadin ẹni tó bá lọ bá wọn alágbígba àbí yẹ̀mí wò ó wá gba ń tó wí gbọ́ ó ti ṣe kèfèrí sí tọ́lọ̀ fi rán ànábì kí lọ́lọ́ fi rán ànábì kòránù ṣùgbọ́n ó ṣeé ṣe kójó lọ́la o ìyẹn correct àwọn fàlàkì yóò ní ẹlòmílẹ̀ àwọn àbá tó ń sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ òye ni ó wà nù kòránù wábì nùjúm ọlọ́run sọ pé wábì nàjìmí hùmù yahtadun ìràwọ̀ làwọn yóò fi máa mọ̀nà lójú ọ lórí ayé ó ní ó máa tọ́ sọ́nà tó bá fẹ́ kọ́ṣẹ́ ńlá fi sọ fún ọ pé panẹ́bìtà ni ó kọ́ mọ́kọ́ mọ́kálíìkì ó láti sọ fún ọ pé télọ̀ ni ó kọ́ ìbọ́lọ̀ ní yahtadun kìí ṣètumọ̀ táwọn sálàfù fún un àwọn tí Kùránì sọ̀kalẹ̀ lójú wọn wọ́n nítumọ̀ rẹ̀ ni pé àwọn fúlàní tí ń daran nínú pápá ìràwọ̀ tí ń bẹ lókè ni wọ́n fi máa rìn lóru abẹ́tí ráhùn fúlàní tí wọ́n bá ń lọ ìlú kankan dàmọ́ ìlú lọ́sàn-án ó dìgbà tílẹ̀ bá ṣú tó ṣùpá bá jáde ìràwọ̀ kọ̀ọ̀kan wọ́n mọ̀ lù tí àwọn ó já sí táwọn bá tẹ̀lé bẹ́ẹ̀ wò ràwọ̀ lókè àwọn fúlàní darandaran yẹn wọ́n ti mọ ibi tí ìràwọ̀ kọ̀ọ̀kan ìlú ibi téèyàn ó já sí téèyàn bá ń tẹ̀lé ìràwọ̀ yẹn lọ tí wọ́n dá màálù gbọ̀nà bí wọ́n mọ̀ wòrà ìwọ̀ yẹn o ni wọ́n mọ̀ tẹ̀lé wọ́n ti mọ̀ pé lọ́kọjà lè lè jásí ilé ìjásílẹ̀ faransé ilé tí wọ́n bá lọ kàsínà ni ó lọ àwọn ìràwọ̀ yẹn ni wọ́n mọ̀ ń tẹ̀lé wọ́n ti dá wọn mọ̀ ń sánmọ̀ gbókùnkùn bá kùn ó pàgọ́ wọn ó dúró ni bílẹ̀ bá tún mọ́ wọn ó tún dúró wọn ò ní lọ mọ́ tó bá tún dòru àwọn ọlọ́kọ̀ ojú omi kí wọ́n tó ṣe compass ìyẹn ni a wò tí máa ń sọ bóyá north bóyá à ń lọ sí àríwá tí yorùbá ń pè láríwá àbí gúúsù àbí làrùn àbí wọ̀rùn kó tó di pé wọ́n ṣe ìràwọ̀ yẹn làwọn ọlọ́kọ̀ ojú omi fi máa ń rìn in tí òjò yà wá yorùbá ó ní pé a ò sí ní pápá igi pọ̀ láfi nídìí mọ́ngòrò ń kà rẹ̀ ìdí ìgbá ìdí iṣin ìdí arẹrẹ àwọn igi láfi mọ́ júwe tiwa torí pé gi pọ̀ ń bí ṣùgbọ́n ibi tí ò ní sí gi èyàn ò rin ìrìn ọgọ́rùn-ún bùsọ̀ ò ní rí igi kankan àfi ìràwọ̀ yẹn ni wọ́n máa lò ìtumọ̀ rẹ̀ nìyẹn ànábì sálàyé abdullahi ibùnú abbas ní ẹni tó bá wà túmọ̀ míì fún yàtọ̀ sí lè àti kejì kí ni kejì yẹn èyí tó wà ní sọ́rọ́tù mólíkù tọ́nà ọba àlekè ọlá sọ wípé wàlàkọ́dí zayyana sàmà àdúníyà bímọ sọ waja'alnaha rujuman lishayatin ọlọ́run máa fi ṣe ìsọkòlù fún àwọn eléṣù àwọn àlìjẹnú tí wọ́n bá fẹ́ lọ jí ọ̀rọ̀ gbọ́ ní sánmà ó ní ó lé wọn padà tí ó pa wọ́n run àfẹn tó bá sábọ́ àwọn àlìjẹnú náà sì sọnù sọ́rọ́tù jìn pé àwọn ń bẹ fáwọn ọmọ kọ́ ìdàlì sámọ́ì àwọn ní àwọn ààyè táwọn tí máa ń jí ọ̀rọ̀ gbọ́ ní sánmọ̀ tó bá ń lọ tọ́lọ̀ ń fẹ́ ṣe àwọn máa gbọ́ kí la ń sọ lẹ́yìn rẹ̀ irọ́ kó tó di wà àtẹ́dì nílẹ̀ yẹ̀jídìlà ṣìhábà rọ́sọ̀dà kí ló sọ ṣáájú yẹ̀jídìlà ṣìhábà rọ́sọ̀dà yẹn fàmíyà stámìrìlẹ̀ àn ẹn tó bá lóhun ó lọ ọbẹ̀ ní ìsìn lọ gbọ́ nǹkan kan yẹ̀jídìlà ṣìhábà rọ́sọ̀dà yóò bá àwọn ẹ̀rẹ̀ náà shihab àwọn meteors àwọn òkúta ẹ̀rẹ̀ iná yóò bá tí ó máa lè rọ́sọ̀dàn tí wọ́n ṣọ́ ibẹ̀ tí wọ́n ti lúgọ̀dé wọn ò rí nǹkan kan gbọ́ mọ́ ṣùgbọ́n tẹ́lẹ̀ kánà bí o tó dáyé wọn máa gbọ́ wọn lẹ́ẹ̀fi gbọ́ nù tán pé wọ́n ti sọ fọ́ba kan pé wọ́n bí ọmọ kan òun ní òṣèlú ìgbà náà wọ́n máa rí jí gbọ́ ṣùgbọ́n gbà táwọn bí ìdé sánmọ̀ dàrú wọn ò rí sánmọ̀ wọn ò rí bẹ̀ jókòó sí mọ́ ó ní wọ́n fi wá ránṣẹ́ káàkiri àwọn àlìjẹ̀nú kí ló ṣẹlẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ lórí ilẹ̀ tí ò jáwọn orí nǹkan gbọ́mọ́ iná nílé àwọn kì í wọ́n wá rìn àwọn ikọ̀ kan nínú àwọn àlìjànú yẹn ni wọ́n wá bá ànábì ní ọjà ukaz níjọ́ náà ti ń kírun fáwọn sàábé ọ̀rọ̀ tí wọ́n wá sọ ńjọ́ náà lọ́lọ́run wá sọ fún ànábì tó ní kó wí fún wa pé kul uhiya ìláyà ana ustama anafarun minali jinni wa qalu iná sàmì iná ajaba ọlọ́run ní sọ fún wọn aránṣẹ́ sí mi ọlọ́run ti ránṣẹ́ sí mi báyìí pé pé kí ni. náfàrún mínàlì jìnnì àwọn ikọ̀ kan tí wọ́n bá ní náfàrún tọ́ ifá àwọn ikọ̀ kan nínú àwọn àlìjànú wọn láwọn gbọ́ iná sàmẹ́ iná kùránì àjàbà agbọ́ kùránì ìyanu yahdi ìlà rúṣídì ìnfini mọ̀nà lọ sí kíni ìlà rúṣdì ó ń tọ́ni lọ sójú ọ̀nà mímọ̀ fàámọ̀nà bí i àwa sì gbàgbọ́ wàlán àwa ò wá ní ṣẹbọ pẹ̀lú ọlọ́run wà á nà tẹ̀lé àyà tó tẹ̀lé wà á nà ó jáde rọ̀bínà mà tàkọ̀dà sọ́ọ̀hìbàtà wàlàwàlàdà ọlọ́run ọba wa títóbi ẹ̀ mọ́tàkọ́dà sọ ìbàtà ń kò níyàwó wàláwàlàdà ń kò bímọ títí lọ síbi ìparí súra yẹn nítorí náà nítọ́lọ́run bá ń sọ fún wa abdullahi ibn abbas wa ní ẹni tó bá wà túmọ̀ míì fúnra wọ̀ ju méjì ń lọ ó ń tọ̀hún ti sọnù tàlà abdullahi ibn abbas tàrùjùmọ́ nínú ni. ẹni táwọn bí sàdúrà fúnnu Allahumma faqihu fid-din wa 'allimhu ta'wila ọlọ́run fún lágbọ̀ọ́yé ẹ̀sìn sì fún nímọ̀ ìtumọ̀ Qur'an ó sì kéwú lọ́dọ̀ àwọn sàábé ẹni tó jẹ́ aṣáájú fún gbogbo àwọn àfọ́ onítẹ̀fúsírì nínú àwọn sàábé oní Abdullahi bunu Mas'ud òun gan sọ bẹ́ẹ̀ nínú àwọn ọmọ kéwú rẹ ní Mujahid Mujahid ní òun gba kùránì lẹ́nu abdullahi ibn mas'ud àti túmọ̀ rẹ̀ láti ìbẹ̀rẹ̀ àyà àyà láti fàájì àti èdè náà sí ó sọ fóun abdullahi ibn mas'ud ní kò sí àyà kankan nu kùránì àyàfi pé òun ò mọ ibi tó ti sọ̀kalẹ̀ ìdí tó fi sọ̀kalẹ̀ ibo ló ti sọ̀kalẹ̀ tó bá jẹ́ pé nìkan bẹ lórí ilẹ̀ tó mọ̀ jù lọ òun ó gùn nǹkan gùn lọ́ba lójú àwọn sàbẹ̀ ní sọ ẹnìkan sọ pé lọ́rùn ń pa abdullahi ibn abbas ó kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀kọ́ rẹ̀ náà ló gbà ó gbà á lọ́dọ̀ àálí ó jọ intabla ibùdó àbáàsì wa sọnù kùránì sì tún sọ̀kalẹ̀ lójú ẹ̀ ànábì tún ṣàdúrà fún pé fún onímọ̀ túmọ̀ kùránì ìwọ tó bá ti wá túmọ̀ míì kọjá méjì fúnra wọ̀ tó ló fẹ́ máa fi wo ọjọ́ ọ̀la àwọn èèyàn ó ló ti ṣì ó nínú àánú lèèyàn wa àtàwọn àádìsí míì bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká gbàgbé ibi tá a ti lọ òun náà ní wípé yàtìlúbù àṣìṣà wa ṣàmṣà wa kọmọrọ ànàjúmọ̀ mùsàkọrọ ti ń bi amúrè yìí ọlọ́run ní gbogbo wọn pátá musakharatin bi amrihi bi amri Allah ni wọ́n tẹríba fáṣẹ ọlọ́run gbogbo wọn pátá ni wọ́n gbáfà fún àṣẹ ọlọ́run alá etí ẹ mélòó kí ló fi ń gbọ́ alá gbọ́n ó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sílẹ̀ lókè ara aláwo lè kọ́ lóko gbogbo ohun tí ń bá ń jẹ́ ẹ̀dá tọ́lọ́run ni kò sẹ́ni tó dá nǹkan kan ọlọ́run ló dá gbogbo ẹ̀ olófàá nígbà tí ọlọ́run ọba ti ń sọ fún wa nínú Qur'an ìró nípa ànábì Ìsá tó mọ amọ̀ tó fẹ́ mí sí tó dẹyẹ ka ẹyẹ hàn tí tọ́yìn. ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني أخلق لكم فيه كهيئة الطير فأنفخ فيه فأنفخ فيه فيكون طيرا بإذن الله Ànábì wa Isa Ọlọ́run sọ bá mú àyà yẹn ká tu. Ọlọ́run ní a ṣe ní òjíṣẹ́ ìlàbà ní Israel fún àwọn ọmọ Israẹli lójó jíṣẹ́ fún òun kìí ṣe gbogbo ayé tẹ̀síwájú. anni akhluqu lakum min ka hay'ati at-tayr. ó wá sọ pé èmi akhluqu lakum màá dá fún yín min at-tin látara àmọ̀ ka hay'ati at-tayr màá mọ àmọ̀ yẹn màá wá fi yàwòrán bí ẹyẹ ayé yóò jọ ẹyẹ ní ṣáklù tábàrí ẹyẹ lápè náà. فأنفخ فيه فيكون طيرا بإذن فأنفخ فيه máa wá fẹ́ atẹ́gùn sí fayakuna tọ́yìr yóò wá di ẹyẹ àmọ́ o bí ìdìnnìlá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run táàfin ní sọ pé òun náà dá nǹkan ọlọ́run ni rárá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹ dákun ẹni tó bá ní mọ́tò bóyá ò tí ì mọ́tò rẹ rí sí bọ́nẹ́ẹ̀tì kó wá wo àwọn engine kó wo oríṣiríṣi tí wọ́n tò mọ́ra wọn jangan jangan tẹ́yọ̀ kan náà ẹ bá sì gé ó rí pé <laughs> tàbí kó ṣiṣẹ́ pípípípípí ó dìgbà tí wọ́n bá tún ti kékeré tó jà ń sáàyè ẹ̀ bí ó ní photocopy machine photostat ah, very complex tẹ bá rí inú ẹ̀ kódà kọ̀ǹpútà tẹ bá ṣe kò complex tó máa wo gbogbo wáyà yẹn ti pọ̀jù jẹ́ngànjẹ́ngàn wàláì bí idni láì ni ọlọ́run kan gbà fún wọn náà lójú orí bẹ́ẹ̀ gbogbo tí wọ́n ṣe yẹn ọlọ́run lójú orí bẹ́ẹ̀ bí wọ́n bá fẹ́ ṣe mí ìbọ́lọ́run bá yọ̀ǹda yóò gún wọn lọ́wọ́ òun ló ṣẹlẹ̀ ní CHCH syndrome syndrome kan wọ́n pè ní CHCH Chinobi àti Challenger Chinobi ṣẹlẹ̀ sí àwọn onídẹ̀mókírésì I mean Challenger ó ṣẹlẹ̀ sáwọn onídẹ̀mókírésì Chinobi ó ṣẹlẹ̀ sáwọn communist àwọn Amẹ́ríkà fẹ́ lọ ní òṣùpá ọkọ̀ tí ó gbé wọn lọ bàálù tí ó gbé wọn lọ wọ́n wá pè ní Challenger ṣe fẹ́ challenge ọlọ́run ni bó ṣe ń gbéra náà ló parun ó gbéra báyìí kò èdókè ó blow ni gbogbo àwọn tó wà ń bẹ̀ ló sì gbẹ́mí mi ó tún ṣẹlẹ̀ ní Russia lọ́dún náà kí ni tó ṣẹlẹ̀ nuclear plant tí wọ́n òun náà dàrú ìlú tó ti dàrú wọ́n ń pè ní Chernobyl ó tún yà wọn náà lẹ́nu pé pẹ̀lú àwọn ṣe tòótọ́ yìí ni wọ́n fi ń pè ní CHCH syndrome challenger Chinobye ẹni tẹ́ bá mọ̀ nípa history àti international relations tí wọn ò tí ì bí ń gbà yẹn bí ẹni tẹ́ bá wà ní hundred level university sí ẹ mọ̀ ká ṣùgbọ́n èmi mi nídìí àti ká ti máa ń ṣe kọ́ọ̀sì yẹn màá kàn máa kọ́ ọ́lẹ̀ ní mo mọ̀ ó dàbí kéèyàn máa sọ̀rọ̀ nineteen eh, ninety nine election lójú tiẹ̀ náà tó ti 1999 election ní ya 2035 wọ́n wá ń kà òwe àwọn kan láwọn ń ṣe government in 1999 Ọbásanjọ́ won under PDP ṣé wọ́n pé ó mọ̀ correct tíṣà nítorí wọn èbí pé no that party PDP the chairman was saying ah tíṣà ti ka gbogbo kò ká nígbà oṣojú ẹ̀ èyí ó tún mọ̀ correct textbook pé hmm, máa yẹn purọ́ Ọbásanjọ́ òun wà ń bẹ̀ ń jọ tó ń sọ̀rọ̀ yẹn bó ṣe sọ nìyí làwọn ń ṣàlàyé òun náà ni pé gbogbo wọn pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ni wọ́n fi ń rìn ọlọ́run wa ní tabarakallahu rabbul alamin ó tabarakallahu ìbùkún tó bù háyà ní fún ọlọ́run ọba rabbul alamin olúwa gbogbo àgbáláyé pátápátá. nínú àyà tá a kà àwọn ẹ̀kọ́ wo la kọ́ ń bẹ́ẹ̀ báadà dhalika al-ardi li ahwali an-nasi yawm al-qiyamah lẹ́yìn tọ́lọ́wọ́ bá ti fi hàn wá tó ti ṣe àfihàn ipò táwọn èèyàn ó wà níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah wa mashahid an àti bó lọ́rọ̀ náà jẹ́ ìmì ó ṣe rí bó nínú àlìjánà ó ṣe rí akhbaro ta'ala anáwó já a ọlọ́run ọba àlékè ọlá ó wá ní ó wá bá kùrẹ́ṣán lè ájílì ìjà àyà ti im ó wá bá wọn kùrẹ́ṣ láti fi wọ́n mọ́nà kí ni nǹkan náà bí kitabin azim tíra kan tó tóbi kí ni tíra náà ó wà lè kùránù lè kárí wàfàsọ́lá u tafsilan fàbáyánà tàwíìdà wàdàlà ìlà u wà ṣírkà wà àwàmílà òwàtọ́ àtà wà àfàrọ̀há alìhásánà السيئة. lè máa ṣíyá wà àfàrọ̀há àṣẹyìá kùránì ṣàlàyé gbogbo àwọn àlámọ̀rí ìgbésí ayé lẹ́yìn tọ́lọ́run ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run wá jẹ́ agbọ́yé pé àwọn ìta agbọ́yé náà àwọn àyàtà ti ń kà láti bí ìjẹrin ni mo ń kà yìí o láyàntẹ́fìrìlì ìmán ẹ̀yìn dàlìmọ̀ àyànà tìlìmọ́ọ̀tì wàlẹ̀ àdáàbì kama la yanfa yawmal qiyamah ìmọ̀ ìgbàgbọ́ ò ní ṣe ẹnikẹ́ni láǹfààní mọ́ nígbà tó bá ti rí màláìka kú sójú tàbí tó bá ti rí ìyà ó lè má rí màláìka ṣùgbọ́n ti wá rí ìyà ọjọ́ kan ìgbàgbọ́ rẹ̀ ò ní ṣe láǹfààní mọ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ẹnikẹ́ni ò ṣe ní ṣe jọ gbèdé àlùkìyàmọ́ irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí Firaun nígbà tí ó ń lé Musa àtàwọn bànú Israel kí ló wá ṣẹlẹ̀ sí nígbà tí òkun pupa tó wá fẹ́ padé mọ́ ló wá ní òun gba ọlọ́run ọba Musa àti Fìdáhùn gbọ́lọ́ ní ààlè àn ṣé sìn ló fẹ́ mọ́ gbàgbọ́ náà. فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون ألاني ويا مو لا يقوقا وجاوزنا ببني إسرائيل البحر ألاني مو àwọn ọmọ Israel kọjá òkun òun náà ní alibahar tí wọ́n máa ń pè lókun pupa. fìràhùn àtàwọn ọmọ ogun ẹ̀ wọn ò dẹ̀yìn lẹ́yìn wọn wọ́n tún lé wọn ní èè e. wá sí mo ti tú yẹn wájú náà dùn wọn ò dẹ̀rìn lẹ́yìn àwọn ọmọ Ísírẹ́lì ẹ wo ọlọ́run mọ́ ṣe wá ń kèfèrí gbogbo wọn ni wọ́n mọ̀ pé omi ló wà ń bí o bẹ́yàn gbọ́kọ̀ ojú omi kò ní kọjá o wọ́n wá ń lé àwọn bànú Israel láì lọ́kọ̀ ojú omi wọn kọjá ọlọ́run sọ di lẹ́ẹ̀lẹ̀ lọ́nà wo ni ọlọ́run la ọ̀nà méjìlá sórí omi yẹn yẹn làwọn afáà sọ gangan kì í pé ẹyọ kan ló là torí ìran méjìlá ni wọ́n ọlọ́run ọba la ọ̀nà méjìlá sórí omi omi wa mọ sáàrin bí òkè bí òkè àwọn àfáà wa ní ọlọ́run wa dá àwọn omi tó mọ yẹn bí òkè ó dá lu láàrin torí pé ńgbà tí ìran kọ̀ọ̀kan gba ọ̀nà kọ̀ọ̀kan lọ kí wọ́n má bàa rò pé ìran kejì ti parẹ́ kí wọ́n má bàa wà nù bànújẹ́ ihò yẹn ni wọ́n wá fi ríra wọn pé àwọn ń jọ ń lọ ni mo rò pé títí tí wọ́n fi wá kọjá pẹ̀lú èyún ni fìrìhàn àtàwọn ọmọ ogun ẹ̀ wọn ò wá dẹ́yìn lẹ́yìn àbànú ìsọ̀rọ̀ àwọn náà tún kónú ẹ̀ wọ́n ń tẹ̀lé wọn lọ hatnam. hatta idha adarakahu al-gharaqu qala amantu annahu la ilaha illa alladhi dẹ́yìn ìṣà ń tẹ̀lé wọn òun ó pa wọn òun ó pa wọn títí nìkún mi bá dé ó wá fẹ́ tẹ̀rì nígbà tó wá fẹ́ tẹ̀rì ló bá sọ pé ah kí ló wí. mo nígbàgbọ́ báyìí anahu pé dájúdájú. kò sí ẹnìkan tíjọsìn tọ́ sí lóòótọ́ àyàfi. ẹni tí àwọn bànú ìsọ̀rọ̀ yìí gbàgbọ́ yìí gangan ló yẹ kí gbogbo owó gbàgbọ́ kò lọ́lọ́ èèwọ̀n náà ti wá di ọ̀kan náà àwọn tó juwọ́ ju sẹ́lẹ̀ fọ́lọ́m báyìí kí lọ́lọ́run wá wí. ọlọ́run ni ó mọ̀ ṣe o ṣé sìn ló ṣe yẹ kó wá mọ́ gbà fà ó sì ti yapa tẹ́lẹ̀ wàkóńtà inú àwọn òbílẹ̀jẹ́ ló wà inú àwọn èèyàn ẹlẹ́ àwọn èèyàn bú ló wà ọlọ́run ní kí láwàá ṣe fún ọ. ẹ̀yẹ̀wò máa ń ná jí tàbí padà ní káyìtà fún ẹni máa ń kọ́ bàtà áyà. a ní la ẹ̀mí rẹ̀ ń bi ikú yìí ó kú a ò sì ní là ọ níbi ìyà náà já ànámà bẹ́ẹ̀ ni ìyà sàárè ò ní fún ọrùn ṣùgbọ́n àlà rẹ̀ yìí àníjẹ́ ó parun kò ní jẹrà kó o bá lè jẹ́ àríkọ́gbọ́n fún àwọn ìran tí ń bọ̀ olófàá bẹ́yàn bá dé museum wọn àwọn archaeologists wọ́n rí òkú rẹ̀ tí ò jẹ́ra fìràwọ̀nà tí musa ní bẹ́ẹ̀bẹ́ ó rí bẹ́ tí ò jẹ́ra ntọ́lọ́nsọ́nù kùránì nìyẹn olófìjẹ́ pé gbogbo tí kùránì bá sọ òdodo ní ṣáájú kí wọ́n tó rí bàbá kan bá débi tẹ̀síìrù èèyàn pé èèyàn lè dọ́jì ẹ̀ torí báwọn yóò ní òkú wádà ṣèbẹ́ lọ́lọ́ ṣùgbọ́n nígbà tí gbogbo wa ti rí ẹni yes Quran dandan ni Quran tó o bá rí púrúfù wàhálà ẹlòmí ò yóò dọ́jì fáàsì ni torí pé wọ́n mọ̀ bá béèrè gbogbo ntọ́lọ́run bá ti sọ òdodo ni kódà bí ò bá ti yé wa ntọ́lọ́run bá sì wí pé yóò ṣẹlẹ̀ náà ni yóò ṣẹlẹ̀ ó lè mọ̀ wá tí ì ṣẹlẹ̀ lójú tiwa gbogbo tọ́nà yìí bá sọ tó ṣàlàyé bí ó ti rínú kí la sọ dé bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú àyà yìí òun náà ni pé la yanfa'u al-imanu 'inda ma'ayanati al-maut téèyàn bá ti rí kú báyìí tàbí èèyàn ti rí ìyà tó ti dòdòdó ń gbèsè ayé ń tọ̀hún ọlọ́run ní gba túbà rẹ̀ mọ́ ó lẹ́ni tó fẹ́ kú tí wọ́n ń gé ka jẹ́ ah, tọ́lọ̀ bá tiẹ̀ fún lọ́rọ̀ sọ ah, kò ní ọlọ́run ní gbà á ànábì sallallahu alaihi wasallam ó ní ilẹ̀kùn túbá ó sílẹ̀ ọlọ́run ọba ọmọ gba túbá hátà yògọ́rígìr títí téèyàn ìmọ̀ pọ̀kàkú téèyàn bá ti bẹ̀rẹ̀ sí pọ̀kàkú kò sáàyè má yásùnù tàfàbùtù fìlẹ̀ amúri wà tààní ìndà àmàlì wà tàrkàlẹ̀ ajálà ó dáa pọ̀ kéèyàn máa fìdí ọ̀rọ̀ múlẹ̀ kéèyàn sì máa ṣe sùúrù béèyàn bá fẹ́ ṣe nǹkan kéèyàn ó sì gbé ìkanjú sílẹ̀ fàlọ́ ọkọ́dìrún àlàkọ́lìkì sàmàwá ti wà láàbì fi sàátìn torí pọ́lọ̀ lágbára láti dá sánmà méjèèje àtilẹ̀ méjèèje ní ìṣẹ́jú kan ó yá ẹ bọ̀ kó sì dá gbogbo ẹ̀lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ wàlẹ́kìn kọ́lọ́kọ́ àfisí tàti àyàmì ṣùgbọ́n lọ́n lọ dá níjọ́ mẹ́fà bí mẹ́kìdárì àyàmì dúnìyà ní òdiwọ̀n àwọn ọjọ́ ilé ayé tààlímọ̀ wà ìrìṣádá láti jẹ́ ẹ̀kọ́ àti tọ́sọ́nà fáwọn ọmọ ènìyàn ìlà tasabut fili umori wa ta'ani fi a pé ta bá bẹ́ẹ̀ ṣe nǹkan a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni a sì fi sùúrù ṣe ni àìkánjú yóò bá ní àìkánjú túlú ọ̀rán igba rẹ̀ ò sì ṣe é ṣe kí ni kò tó sè lọ́bẹ̀ olú ọ̀ràn èyí kanjú tu tó bá tún wá tu igba kò ní tu ọ́ sè lọ́bẹ̀ sọ pé yóò fẹ́ rush kò lè rí púpọ̀ tu irú rẹ̀ ní ìdàwọ̀ ọ̀dọ́ láàmú afẹ́ kí gbogbo èèyàn ó gbọ́ súnà yé níjọ́ kan afẹ́ gbogbo èèyàn ó ṣe súnà gbogbo àwọn tó fárun gbọ̀nyìn afẹ́ kẹ́ dárun gbọ̀n sí lónìí lónìí náà gbogbo àti ṣòkòtò wọn gbálẹ̀ afẹ́ gbogbo ṣòkòtò wọn wà lójú orúnkún ẹ ló bẹ́ẹ̀ báyìí báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo ẹni tíyàwó rẹ̀ ṣẹlẹ̀ ha afẹ́ kó hair hound ní ìsìn ní ìsìn tadaruj díẹ̀ díẹ̀ a máa ṣàlàyé èyí tó ń ṣàlàyé fún ọ yóò mọ̀ wọ́ pé a ah, ẹ̀sìn ò le tó báyìí torí pé kò tí ìgbọ́rú àlàyé òun lẹ́nu àwọn míì ẹnu ti ẹni tí ń gbọ́ sùúrù láàfi wá ṣàlàyé ó dé mọ́ṣáláṣí ó ka fáti àtàn súrà tó fi bọ̀nu nọ́ọ́nù. والقرآن وما يسترون ما أنت بنعمة ربك بمجنون bó ṣe ń ka làwọn kékeré ní ń wí wọn gbọ́ kúlẹ̀ aláwọn ògbọ́n náà ti iná kan tó bè ka súrọ́tù nùnù tó ìkàdé kọ́làmù tèè kàdé lẹ̀ àwọn èèyàn kan ti kú lẹ́yìn ẹ̀ wọ́n ti kírun tiẹ̀ wọ́n ti lọ sálámà ò tó bá ti wá dijọ́ mi àwọn èèyàn mọ̀ ọ́n nà gà wọ́n pẹ̀ ń lé àlò àlá tó bá ti dọ̀la lásùbà ta ló fẹ́ ṣáájú sáfà ni wọ́n jẹ́ obẹ̀rẹ̀ wọ́n àṣàlù àlá wọn kírun lẹ́yìn wọn ó dàbọ̀ ni súnà anábì ni wàá sí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó kọ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ èèyàn máa ń ṣe sùúrù ni irú mọ́ṣáláṣí tẹ̀yàn ti mọ̀ pé ìrún àlàálà wọn ń kí ìwò sì fẹ́ kí àlàálà bẹ́ẹ̀ bá ti ka fájí àtàn iná àti iná léèyàn ké tí bá ké náà àti iná sẹ́n kó yá báwọn wọ́n sì ti wò pó pẹ́ rukú subahana obi alazim mẹ́ta lèyìn ó sì èyàn níjẹ́ ó pé márùn-ún àbí méje sami alalimihamdi arọ́bànà kalam hamdan kasiran tọ́yìbá mubaraka fi ó ní sọ pé mubaraka lè mílíà sàmọ́ wá ti wà mílíà lẹ́hàdù wà mílíà mọ́ṣí tàbí ṣe ìbádọ́ oníjógùn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ irú ìjókòó àárín ìforíbalẹ̀ méjèèjì rọ́bì fìrílí méjì lèyìn ó mú ṣe àpé mi tún wà tó gùn jù bá ń lọ wà sálámà àyìnà hàn díẹ̀díẹ̀ níjọ́ kan ló kàn kàṣẹ́bì ìsinmọ́ rọ̀bí kalẹ̀ àálá ní súra àkọ́kọ́ kí ló lẹ́yìn mi tí wọ́n ti ń ronú rákà ẹlẹ́ẹ̀kejì èyí ó bá kakulé aláhùn ó lè ókè díẹ̀díẹ̀ nígbà téèyàn bẹ́ẹ̀ lóṣù mẹ́fà èyí ó ti máa ka jísù àmọ́ èyí ti máa ka àmọ́ ní rákà kan ayé ti máa bá wọn lára mu ṣùgbọ́n ó fẹ́ fasanjá lójijì sàwọn àlékún ẹ̀yìn bàbá wa yẹn lẹ́ràn alọ́lé kéwù a sì ti dé o ẹ̀yìn náà lẹ́sìn pé gbogbo tójú abátónu tí àkámọ́ purọ́ fún yín ẹ̀yìn agbọ́ lẹ́nu yín bíbà tó ń tàn ètè kò ń tàn ọmọ tó ẹbí ò ní tàn yẹn ilẹ̀ ń kọ́ gbogbo òrun tẹ̀ tí ń kí láti jọ ìwà láì gbófọ́ búra ẹ̀ nírun. kí ló wí òun fọlọ́ ẹ̀ nírun aṣọ lórí ìrun ni àbá àtàǹbà ká tó ṣàlù àlá kìí ṣe béèyàn ṣe bẹ̀rẹ̀ nu ẹ̀yin bàbá wa adúpẹ́ fọlọ́ǹtẹ̀ ẹ̀ràn wa nílé kéwú kìí ṣe pé ẹ̀ràn wa nìkan gbogbo ń tà tún lò lọ́n lẹ́ fi ránṣẹ́ sí a ẹ tún wá ń bẹ̀ wá wò a tún wá jáde tán ẹ tún pa wá tì ẹ tún jókòó tì wá láàpá Allahu akbar ẹ̀yin bàbá dáadáa báyìí ọlọ́run ní àfi ń ṣàwátì lórílẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run ẹ̀ ní fojú sunkún wa lágbára ọlọ́run ẹ sìn wá débi tẹ́rù ò ní bà wá àlìjẹ́nà ọlọ́run tó sàdéhùn fánàbí Muhammad pé yóò lọ́lọ́run ó fi san ẹlẹ́sàn lágbára ọlọ́run ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lónìí ẹ̀kọ́ yìí lójú tàwọn méèké ẹ̀kọ́ ńlá ni ṣùgbọ́n lọ́dọ̀ yìí bàbá wa ẹ̀kọ́ kékeré ni torí pé kò sí táwa fẹ́ dá lára níwájú yín bẹ́ẹ̀ tí ẹ̀ dá etí ráwọn tó dáa kí làwa fẹ́ sọ tẹ́lẹ̀ gbọ́rí ó náà ni pé èyàn wàá sọ̀rọ̀ díẹ̀ wàláì kìí ṣe àdúrà nìkan lèyàn ó gbà èyàn ó tún gbowó ó fún yàn lówó ṣùgbọ́n ẹ̀kọ́ yẹn ló fẹ́ ṣàlàyé ló wá ní ó fọlọ́ búra àwọn onírun látọdún ah báwọn ṣe mọ̀ kínú ó yóò wá mọ́ṣáláṣí tiẹ̀ síwájú mọ́ṣáláṣí kìí ṣe léèpè àdúrà làwọn wá ń gbà níbí láràárọ̀ ọlọ́run kó ṣàánú wa nínú ẹ̀kọ́ tá ń kọ́ nìyẹn sifatun min sifati rabbi ta'ala aláti yájibùlì ìmọ̀nù bí hà ìròyìn kan nínú àwọn ìròyìn ọlọ́ tó ti dandan ká gbàgbọ́ kí ni ìròyìn náà ó náà ní pé ọlọ́run ọba ń bẹ lórí arṣi rẹ̀ bẹ̀gọ́rì takiyif wàlà tẹ̀mọ̀síl wàlà tẹ̀ṣpì láì ní máa bẹ̀rẹ̀ pé bó o ló ṣe jókòó tá sì ní fi ìjókòó yẹn wé jókòó nǹkan kan akọ nínú àyà yìí ìnìṣọ́rù lọ́ọ̀lìkì kulla al-khalqi fihi ta'ala fala khaliqa illa hu ìṣàfitì gbogbo ohun tí ń jẹ́ ìṣẹ̀dá àti ẹ̀dá sọ́dọ̀ ẹni tó ní òun náà lọ́lọ́run kò sí adẹ́dá kan àyàfi Allah wàlá amúrù kàdáàlì gbogbo ohun tí ń jẹ́ àṣẹ pátá bẹ́ẹ̀ náà kò sáláṣẹ kan àfọlọ́run fàlà ámírùn wàlà náà yí ọ̀rọ̀ ìró kò sí ẹlòmíì láàmìrọ̀ wàlà náà yí gọ́ ìrọ̀hùn kò sí aláṣẹ kò sí ẹni tó lè ṣòfin àyàfọ́ lọ́hùn mo rò pé àwọn nǹkan tá a kọ́nù nínú láti bí ìjẹrin pẹ̀lú ògo ọlọ́run tó bá dọ̀la á máa tẹ̀síwájú nínú àyàwó láti máa tẹ̀síwájú àyà 55 àyà karùndínlọ́gọ́ta abẹ́ ọlọ́run ọba àlékè ọlá tó ṣe tòní nírọ̀rùn fún wa tọ́lá jẹ́ ó rọrùn báyìí lọ gbogbo wa tá a rójú ráàyè wá lónìí àìrójú ọlọ́run ò ní fi ṣe àdánwò fún wa lọ́la kò sí ní fi ṣe àdánwò fún wa láíláí ọlọ́run kó ṣàánú wa ọ̀rọ̀ tá a gbọ́ èyí tó wúlò ń bẹ ọlọ́run já lè mú lò àwọn èyí tí ò bá mú wá látọ̀dọ̀ ara wa àti ṣaitan ọlọ́run kó ṣàforíjìn rẹ̀ fún wa rọ́bànà taqabbal minna innaka anta samiul alim wa tub alayna ya maulana innaka anta tawwabur rahim واهدنا ووفقنا الى الحق والى الطريق المستقيم Ọlọ́run já bá nàbí wọlé ọlá já bá nàbí wọlé ọlá má jà wà lẹ́yìn ànàbí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk